aláròye máa wí o. orúkọ mi ni ìyálóde ẹgbẹ́ fúnmi fáníyì oyè wo lẹ jẹ nínú ẹgbẹ́ eléré ọmọ. oyè tí mo jẹ nínú ẹgbẹ́ eléré ọmọ ni igbákejì ìyá ẹgbẹ́ wa èmi ni igbákejì wọn. bó lẹ ṣe mọ̀ pé ẹlẹ́gbẹ́ ni. ẹ ṣé mo dúpẹ́ ní ìgbà tí a bí mi ní ìgbà kékeré wọn bí mi ní ẹ̀ẹ̀mejì rí ẹ̀ẹ̀kan ṣoṣo wọ́n bí mi ṣùgbọ́n mo pitú méje tí ọdẹ pa nínú igbó fún ìyá mi níbi pé kí ọmọdé kó mọ síìkì ẹ kó mọ ṣe àfọwọ́ra wẹ́rẹ́wẹ́rẹ́ ibà lónìí kẹ́nẹ́kan lónìí ọ̀la ah! níbẹ̀ ni àwọn bàbá bàbá tèmi ni wọ́n ti mú ọ̀kan kejì torí ìdílé ẹni babaláwo ni mí babaláwo ni ìyá mi babaláwo ni bàbá mi ìdílé babaláwo ni a ti bí mi ni wọ́n mú ọ̀kan kó èjì pé ọmọ yìí nítorí tó fi ni pé lónìí lọ́la gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ wọ́n bá ní à ẹ mójútó ẹgbẹ́ ọ̀run rẹ o tẹ́ ẹ bá ti mójútó ẹgbẹ́ ọ̀run rẹ tẹ́ ẹ sì sì kẹ ẹgbẹ́ fún ní òrèkóòrè kò ní ṣe àìsàn kankan aburú ò ní ṣe mọ́ inú yóò sì mọ̀ dùn lérí rẹ bí àwọn òbí mi bí wọ́n ṣe gbà nu bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní mójútó ẹgbẹ́ fún mi nu wọ́n fi ìdí ẹgbẹ́ mi wọ́n fi lélẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń sọ bì lọ́rọ̀ ọ̀run tí wọ́n ń ṣe fún àwọn ẹgbẹ́ mi níjọ́ gúgúrú níjọ́ ẹ̀pà níjọ́ òrèké bí wọ́n ṣe mú un ní ọjọ́ karùn-karùn ni wọ́n ṣọ̀ṣẹ̀ fún mi bẹ́ẹ̀ ni ìyípadà rere ní wọnú ayé mi ní wọnú ayé àwọn òbí tí wọ́n bí mi náà nìkan àwọn òbí mi ń dà ní tèmi náà lèmi náà dàgbà lójú ẹ̀mí wọn títí di ọjọ́ òní látìgbà táwọn òbí mi ti bá mi mójútó ẹgbẹ́ mi ìpè ayé mi ti ń da tí nǹkan mi sì ti lọ síwájú. ẹni tó bá lẹ́gbẹ́ àpẹẹrẹ wo ni ó máa rí. ẹ àpẹẹrẹ tí ẹni tó bá lẹ́gbẹ́ tí ó máa rí ni pé ìgbà míì ó lè máa lọ báyìí káwọn míì máa kán máa gbóòn lẹ́yìn rẹ̀ kán máa bá a sọ̀rọ̀ tàbí kí àmì arọ́ máa sọ fún pé ah, nǹkan kan báyìí báyìí àwọn ẹgbẹ́ mi wọ́n bá mi sọ̀rọ̀ àpẹẹrẹ tí àwọn tó bá lẹ́gbẹ́ tí wọ́n mọ̀ rínu tàbí pé ìgbà míì téèyàn bá wà lójú oorun tó sùn wọ́n wá máa fara hàn pé ìwọ ẹ̀yin ẹnìkejì àtòrí kò sẹ́ni tí ọ̀lẹ́gbẹ́ ọ̀run àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà tá a dá sí orílẹ̀ ayé tó sì ń fi ẹsẹ̀ rẹ̀ rìn níwọ̀nba àgbà tó jẹ́ pé a ní èkejì ìyẹn ni à ń pè ní olubi ẹni ẹnìkejì ẹni nu kò sẹ́ni tí ọ̀lẹ́gbẹ́ so bí àṣà ṣe ń mójútó ẹgbẹ́ ni. ẹgbẹ́ yín ṣèyàn lè darapọ̀ mọ́ yín bí ẹ ṣe ń darapọ̀ mẹ́gbẹ́ mi. bẹ́ẹ̀ ni o ẹgbẹ́ tó ṣe darapọ̀ mọ́ ni kì í ṣe ẹgbẹ́ burúkú ẹgbẹ́ olówó ni ẹgbẹ́ ọlọ́mọ ni ẹgbẹ́ aláìkú ni ẹgbẹ́ oníre gbogbo òní ẹgbẹ́ wa. bọ̀ wọ́n láwọn tó máa jẹ́ mẹ́rin àmọ́ ń gùn lẹ́mìí o nítorí pé ńgbà tí àwọn ìyá wa àtàwọn bàbá wa tí wọ́n bá ti mọ ètò lórí wa pé tẹ́ bá ti bá mójútó ẹgbẹ́ níbí tẹ́ bá ṣe níbí tí wọ́n sì ṣe àyẹ̀wò lóòrèkóòrè àmọ́ ń gùn lẹ́mìí ọjọ́ gbogbo wa ni ó o gbogbo wo ní kémèrè o. àǹfààní wo lẹ ti jẹ nínú ẹgbẹ́. àǹfààní tí mo mọ̀ jẹ́ mọ̀ pọ̀ lẹ́ẹ̀kẹ́ ní mo jàǹfààní pé mo dúpẹ́ lọ́jọ́ òní pé mo dàgbà ìyá mi ń dúpẹ́ lórí mi bàbá mi ń dúpẹ́ lórí mi èmi náà ọjọ́ tèmi náà sì dalẹ̀ so àǹfààní tí mo jẹ́ pọ̀ lórí oore gbogbo tẹ́gbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ṣe fún mi tí mo sì dúpẹ́ lé lórí mo jàǹfààní tó pọ̀ o. ẹ̀yin ẹlẹ́gbẹ́ gbogbo ọmọ tẹ bá bí náà ẹlẹ́gbẹ́ náà ni wọ́n. ẹ kì ó sẹ́ni tí ò lẹ́gbẹ́ gẹ́gẹ́ bíi tí mo ti sọ tẹ́lẹ̀ wọ́n kàn jẹ́ pé ní ó lágbára jura wọn lọ ni tẹ́ ẹ bá ti mọ̀ kẹ́ wọn tẹ́ ẹ mọ̀ gẹ́ wọn tẹ́ ẹ mójútó wọn wọ́n á máa ṣègbè lẹ́yìn yẹn ni.